من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله كثيرا ما يذكرنا الله عز وجل الصفتين المهمتين اللتين بهما ينجح من ينجح من عذاب الله يقول الله عز وجل ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون ويقول في آية أخرى سبحانه وتعالى ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون وفي آية ثالثة قال عز من قائل وأنجينا الذين آمنوا وكانوا يتقون وفي رابعة قال سبحانه وتعالى ونجينا الذين آمنوا وكانوا يتقون الإيمان والتقوى بهما الفلاح وبهما النجاح ما الإيمان وما التقوى الإيمان كما بينه العلماء مكون من ثلاثة عناصر هو قول باللسان واعتقاد بالجنان وعمل بالجوارح الإيمان بالله عز وجل هو المضاد للشرك به والعياذ بالله عز وجل والشرك هو المبتل الوحيد الذي يبتل الإيمان كله فلذلك لا يجتمعان أبدا إيمان بالله عز وجل وشرك به وهذا جاء واضحا في تحذير نبينا محمد صلى الله عليه وسلم فيما يرويه عن ربه في الحديث القدسي قال صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه فحذارا وحذارا يا عباد الله من الشرك بأنواعه فإن ذلك يبتل الإيمان ويرفعه كليا عن الإنسان نسأل الله السلامة والعافية ونسأله سبحانه وتعالى أن يجعلنا من أهل الإيمان والتقوى adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kó bá anábìwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábì anábìwa muhammad náà àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà anábì náà tí ó fi dìjọ́ àlìkìyàmà olùwàmọ́sá ka àwa náà fúnnu wọn àmín ẹ̀yin arúgbó ọlọ́run ọ̀pọ̀ ọgbà ní olúwa ń rán wa létí nǹkan méjì tí èmi nídìí tẹ̀yin nídìí lẹ́yìn bá ti ní méjèèjì ni ó là láyé yóò sì là láti yàrá kí ni nǹkan méjèèjì náà ọ̀pọ̀lọpọ̀ àyà olúwa ní alladhina amanu wa kanu yattaqu bó bá ti ní méjèèjì wọn ti tán alladhina amanu àwọn wo ni wọn là lọ́dọ̀ Ọlọ́run níbi àyà kan olúwa ní la khawfun alayhim wala hum yahzanun kọsẹrù kọsẹrù lọ́rọ̀ tiwọn ìyẹn ni pé la khawfun alayhim fima hum qadimuna alayhi wọn ò ní bẹ̀rù kí làwọn lọ bá lọ́wọ́ àlùkìyàmà wala hum yahzanun wọn ò sì ní banújẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi lẹ̀ la khawfun alayhim wala hum yahzanun allazina amanu wa kanu yattaqun. nínú àyà mi olúwa ni wala ajrul akhirati khayrun lillazina amanu wa kanu yattaqun ọ̀pọ̀lọpọ̀ ọgbà lolúwa máa ròyìn pé ní nǹkan méjì yìí lèèyàn bá fẹ́ là òun kọ́ tọ́jú o al-imanu billah. ìnígbàgbọ́ tààrà sọlọ́wọ́n ọba wàtẹ́kùwà káṣí máa bẹ̀rù ẹ̀ kí là ń pè ní ìmánì kí là ń pè ní náà ní tèmi àtẹ̀yìn ti mọ̀ tí wọ́n ti ń ké fún wa gbogbo ni ọba gbọ́ bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ gbà gbọ́ kọjáde ní gbólóhùn rẹ kọ sọ jáde pé èmi ọgbà mi ta lè jọ́sìn fún àyàfọ́ kórin bẹ́ẹ̀ nínú ọkàn rẹ gbogbo iṣẹ́ ọwọ́ rẹ náà kó máa wá tẹ̀lé bẹ́ẹ̀ má máa wí ọ̀rọ̀ yìí máa nì kó máa ṣiṣẹ́ kèfèrí. àtẹ́kùwà kí ni bẹ̀rù ọlọ́run ọlọ́run yìí sọ bá ẹ máa bẹ̀rù mi ẹ bá ti rí mi ẹ máa họ ìbẹ̀rù ọlọ́run kọ̀ọ̀hún ń bẹ̀rù ni ẹlòmíràn bá bá ni ti ń sún yàn mọ́ ọlọ́run kì í ti ń kúrò lọ́dọ̀ ìbẹ̀rù tọlọ́run fẹ́ yìí máa sún yàn máa ní kéle yàn kúrò lọ́dọ̀ ẹ̀ òun ló fi jẹ́ pé yẹ ká gbàgbọ́ yìí bí wọ́n bá ń gbé ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní kébi ọlọ́run bá ti fẹ́ kó wọn bọ ilẹ̀ ní ojú ó ti bọ̀ kò ju báwọn náà lọ ìbí ọba ti fẹ́ kó wọn bọ ibẹ̀ ojú ó ti máa bọ̀ irun tó fẹ́ kọ́ gbọ́ òun ni ọmọ kọ́dà ló ń kọ́ fẹ́ kọ́ jẹ nìkan ni ọjẹ́ ọbẹ̀rù rẹ̀ nù gbogbo ọbẹ̀rù ọlọ́run tí ọba lélẹ̀ yìí nú òfútu fẹ́ tẹ̀yìn o taqwa Allahi azza wa jal ntí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ní pàtàkì òní máa mú àṣẹ rẹ̀ ṣẹ a òní àṣẹ báyìí à ń ṣe ọlá àgbọ̀dọ̀ ṣe báyìí àjìnà sí kò sí ntí ń jẹ́ bẹ̀rù ọlọ́run jù báwọn lọ abẹ́lúwa subhanahu wa ta'ala ọlọ́nkọ́ mọ́sá àjẹ́kí gbogbo wọ́ wà nú àwọn tí ó níròyìn ńláńlá méjèèjì yìí agbọ́lọ́wọ́n ọba gbọ́ bó ti yá gbà gbọ́ àwa jẹ́ olùbẹ̀rù rẹ̀ gbogbo ntọ́lọ̀ wọn apalẹ́sẹ̀ kalẹ̀ dáadáa fẹ́ni ọbẹ̀rù rẹ̀ fẹ́ni onígbàgbọ́ ọlọ́nkọjọ́ ọjẹ́ tiwa náà ní ayé àti lálùkìyàmà. ẹ wá rí bàbá ń sọ̀rọ̀ ká gbọ́lọ́ gbọ́ ká gbọ́lọ́ gbọ́ nǹkan kan bẹ tá o. ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ ọ gbọ́dọ̀ tún máa pé àìgbà nǹkan míì gbọ ọ làwọn àlùfáà ní ntí ń jẹ́ kálímà ṣàhádà wọn ní náfúyún wa ìsìbàt méjèèjì gbọ́dọ̀ pàdé ni mo gbọ́ ọba gbọ ọtọmátíkálì ó gbọ́dọ̀ hàn ó gbọ́dọ̀ wà nínú ìgbàgbọ́ mi nínú ọrọ mi nínú ìṣe mi pé nǹkan mi gbọ lẹ́yìn Ọlọ́run. ọlọ́run isọba sọba a sì gbàgbọ́ láàárọ̀ a sì nǹkan míì lóru ìgbàgbọ́ kan o ìmánì kan o gbogbo ẹni tó bá mọ̀ kó ń fẹ́ gbọ́lọ́n gbọ́ bọ́lọ́n ti ròyìn fáwọn ni wọ́n là yìí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ìtumọ̀ gbọ́lọ́n gbọ́ ni pé kò bá nǹkan míì gbọ́ mọ́ ọlọ́run ọba nìkan lọ́gbà pé ń ṣe nǹkan nǹkan míì ẹlòmíì ò ṣe ọlọ́run ọba nìkan ló lè gbé orí ńtọ́ ń wá àìrí ń ọwọ́ rẹ̀ náà lọ́wọ́ àtẹ̀sọ́wọ́ ẹnìkan ìmọ̀ nínú o ọlọ́run ọba nìkan òun lọ́ba tí àjọsìn fún àgbọ̀dọ̀ jọsìn fún nǹkan mi òun ló jẹ́ kí anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi gba wa nù hadithun kùsì ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún un pé kó wọn wí fún yín pé ana agbena shuraka ani shirk èmi mọ rọrọ ju olúwa lóhùn lòún rọrọ ju gbogbo ẹni kéèyàn wórogún pẹ̀lú rẹ̀ lọ́láyé àti lọ́run lọ́jọ́ jẹ́ pé mọ̀nà àmìlà àmàlàn olúwa lẹ́ni ọba ṣiṣẹ́ kan fẹ́ mi ọlọ́run ọlọ́run ló lóun ṣe fún o àmọ́ asharaka fihi ma'i ghairi ó tún lánìyàn kí ẹnìkan tún ṣe nǹkan kan fún un nítorí tóun ṣe fọlọ́run ọlọ́run ní taraktuhu wa shirka àtòun àti tó ṣe ènìmọ́ pa wọ́n jì èmi ọ̀fẹ́ torí náà jama mùsùlùmí àṣírìkù ẹbọ ṣíṣe ìwà nǹkan míì ìpè nǹkan míì ìsìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run kèé jẹ́ kí imáni orí dídòkó òdodo ọ̀rọ̀ nù o kèé jẹ́ kí imáni ó dòkó o bí ẹbọ ti lè wò ó kéré bí òróǹro nínú ẹran tí a máa ti ń gbé gbogbo ní ti ń jóró ọ̀rọ̀ lára ẹran òjò báyìí lọ àmọ́ lè ba gbogbo ẹran jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣíríkù rí o bẹ́ẹ̀ lọ̀rọ̀ kéèyàn máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run rí o bẹ́ẹ̀ lọ̀rọ̀ kéèyàn máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ lórí bọ́ba fẹ́ wà nínú alladhina amanu àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àfi ti àìgbàgbọ́ sí gbogbo nǹkan míì ọlọ́run lè mi sọ bá gbà tiẹ̀ yìí náà tiẹ̀ ọ̀ọ́kàn ọlọ́run ọba ní gbogbo ẹ̀ ní kí sì ní tọ́lọ́ ń béèrè lọ́wọ́ rẹ bọ́ ọba ti mọ́lẹ̀ yìí wá ọlọ́run ní gbogbo ń tọ́ba kù ní nǹkan halali máa gbádùn rẹ̀ láyé àmọ́ gbọ́dọ̀ bẹ́mi ọlọ́run du ẹ̀tọ́ kan ní kílẹ̀ tọ́ tọ́ ọlọ́run òun ní ká jọ́sìn fún òun ní kọ́ ipò òun nìkan ní ká gbà kó lè ṣe nǹkan òun nìkan sì ní tí ọba ṣe òun ní òjò ṣe. aqulu ma wa astaghfirullah wa lakum wa muslimin. فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد جماعة مسلمين gẹ́gẹ́ bí n ti à ń kira wa nílò rẹ̀ wípé èèyàn nídìí ìmánì kó tó là láyé àti lálùkìyàmà ntí wọn ń jẹ ìmánì yìí ó mú nǹkan kan kí ni tó gbọ́dọ̀ mú òun ni kéèyàn ó jìnnà sí ti ń ba kí sì ní ń ba ìmánì jẹ́ jàmá òun ni pẹ̀lú Ọlọ́run ìpè nǹkan míì lẹ́yìn ọlọ́run ìjọsìn fún nǹkan kan míì lẹ́yìn ọlọ́run gbogbo bí eléyìí bá ti wọ ọ̀rọ̀ èèyàn bí ń kírun bí ń gbààwẹ̀ bí ń ṣe la ilaha illallah kò nítumọ̀ mọ́ o ẹ̀dá kan ẹja gbọ́ yé bẹ́ẹ̀ má fi nǹkan kínkínní má fi ba gbogbo tó gbélé ayé ṣe jẹ́ ẹ̀bọ baṣẹ́ jẹ́ ni òun ni mo fi júwe rẹ̀ fún wa pé bí òróǹro ẹran bó ti kó kéré máa tẹ bá aláwọ rẹ tó fọn káṣó di ẹran kò sí kan tí ó wúlò fún yín má gbogbo ẹ̀yìn ó gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ síríkù rí mùsùlùmí òun ló jẹ́ ọ jẹ́ pé fi ń wí nwi ń wí síríkù ẹ má ṣe síríkù ẹ odidi ọdún mẹ́tàlá out of twenty three years tá nẹ́bi èké ìgbàsójú ọ̀nà tọ́lọ́ majority of those years tá nẹ́bi fi wí òun náà máa ń kìlọ̀ fún un pé ọ̀rọ̀ tàwíìdù ọ̀dọ̀wọ́ rẹ o ìmọ̀lọ́nlọ́kan ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ mọ̀sẹ̀ síríkù mọ̀sẹ̀ bọ́ ọdún mẹ́tàlá là nàbí ẹ̀pà rẹ sallallahu alaihi wasallam nínú ọdún mẹ́tàlélógún wọn lọ́jọ́ ká mọ̀ pé n tó ṣe pàtàkì ni anabi tọlọrọ ìpè bil mu'minina ra'ufur rahim aláàánú là nàbí sallallahu alaihi ọmọ pé nǹkan kínkínní yìí ó lè ba gbogbo iṣẹ́ ọdún tó kù jẹ òní fi ń kìlọ̀ fún mi àtẹ̀yìn torí náà ẹ dákun gbogbo ẹbọ àtẹ̀yìn tó hàn àtẹ̀yìn tó pamọ́ àfi kí mùsùlùmí ó jìnà sí o bí bẹ́ẹ̀ kọ́ ìmánì rẹ̀ ò lè rí ìdíjoko òun èé papọ̀ iná àtomi òun ní tàwùsídù àti ṣíríkù bàbá wa gbọ́ yí báyìí ọ̀pọ̀lọpọ̀ ní máa wá bú àwọn ẹlẹ́bọ ńgbà míì kódà òun náà mọ̀ pé ọlọ́wọ́n làánú gbogbo ẹlẹ́bọ òun náà sì bọ́nú ẹ bọ́ òun ní òjè ká máa gba bá lọ́pọ̀túnìtì báyìí ká máa má gbèjú pé irú eléyìí náà ń pè ni o ma o. قال النبي صلى الله عليه وسلم inú ọ̀rọ̀ tó rinlẹ̀ tá a nẹ́bùa Muhammad anabi ni man allaqa tamimatan faqad ashraka aw man ta'allaqa tamimatan faqad ashraka inu riwaya mi inna at-tama'ima wat-tiwalata shirkun alebi ni gbogbo ẹwé ẹwé ẹfi kọrùn ẹfi kọ́lé ẹfi kọ́ ṣọ́ọ̀bù. ṣírkùn ànábì ní ìran ẹbọ ni inú òróǹro tí ó ba ìrun ààwẹ̀ sáájì nǹkan mùsùlùmí jẹ́ sọ wa ń ẹni ọlọ́run rán sáyé ní sọ̀rọ̀ o ànábì gbogbo ẹni ó wé tẹ tẹ ṣírkùn ànábì ní ìṣẹ́gbọ́ pẹ̀lú ọlọ́run ẹ máa kọjá lọ títí àwùjọ mùsùlùmí lónìí ẹ̀rọ máa kan wọ́n sọ kínní gùdùgbù máa ń gbáyà wọ́n yàwòrán ẹ̀dá ọlọ́run sí ẹ̀dá ọlọ́run tọ́lọ́run lè fi jẹ tọ́lọ́run lè jẹun náà yà bọ́ bá fẹ́ wọ́n wá yàwòrán rẹ̀ wọ́n di gùdùgbù sọmọ kí ló ṣe ń yàgbé yín ni inna lillahi wà iná ilé yọrọ mùmíní mùsùlùmí ó lé lẹ́gbẹ̀rún ọdún tá ànábì ti kìlọ̀ kínní yìí kí ló dé tí ọ̀tán àdìsí tá à ń ké múra wa yìí ó lé lẹ́gbẹ̀rún ọdún tá ànábì ti ké ànábì ní gbogbo ẹni wọn bá wé nǹkan so nǹkan ń bẹ náà nà ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹtì àwọn ètò wa burú jù òun lè tá a tún wá lọ́mọ ìsìlámù irú eléyìí tí mo ní wọn ṣe gbòdògbò yìí kọ́ wọn wá yàwòrán ẹnìkan bóun lọ́lọ́run rán sáyé pé ọmọ wu ọmọ sàn bí eyín ni àmọ́ pé ń yàgbé eyín ni ọkàn dàbí ẹ̀rín ni ntí ntí ń panilẹ́kún láwùjọ mùsùlùmí àwọn ìlú tí tí wọn ò bí sínú ìsìláàmù gbọ́n ti bí àwà yìí àwọn ti mú wọn ti kó mi gbogbo ọ̀ràn yìí ti kó o gba àwọn ìlú tẹ̀ ń gbọ́ àwọn aláwọ̀ funfun aláwọ̀ àwọn ti kó mi gbogbo o ọ̀làjú gbà lọ́wọ́ àwọn wọ́n bìrà pé kí lọ́ọ́ jọra wọn pẹ̀lú ẹ̀ gbọ́ ọmọ lọ sí ìdùnnú mi bá ń yàgbé yín ọmọ òtètè rìn ẹ̀sùn kínní kan gbùdùgbù máa lẹ́yìn ẹ̀sùn kínní kan gbùdùgbù máa ń gbáyà ẹ̀dákun mùsùlùmí ẹ̀ lọ́ọ́ mọ̀ ànábì ní gbogbo ẹni ọba wé nǹkan tó so nǹkan tọ́fẹ̀mí rẹ̀ síbẹ̀ lẹ́yìn ọlọ́run ànábì ní ṣe kùn nínú ọ̀nà ẹ̀bọ ni o. inú òróǹro tí ba tẹ́ jẹ́ ni o ọlọ́nkọ́ mọ́sá sómi àtẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo ìyá tí ọmọ kan tó tó lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù gbogbo à ń so ọwọ́ mọ́lé à ń so ìwo ẹran ìwo màlúù mà wá kán bí ọ́ìlì sógudugbẹ mẹbi mọ́tò sí àárín kí ni ń dààmú rẹ mùsùlùmí tó gbọ́ lọ́n asáré fi àpò adé ló ń dé anabi ní gbogbo ẹni ọba dèrú ẹ ń pọ kàn sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọlọkọ mọsà sẹmi àtẹmí ń bẹ ọ̀pọ̀lọpọ̀ tí ń gbọ́rọ̀ yìí lónìí ó lè jájòjì fún ọ bẹ́ẹ̀ ni ọyẹ kíkí wọn máa débẹ̀ ńlá wípé èyí táwọn èé kà fún ni lànà bí kà fún wáàsí ẹ mówó wá wáàsí ẹ ṣe kínní òun làwọn ní ọmọ pọ̀ àmì ìtọ́ pọ̀ lọ́rọ̀ tà nẹ́bì lè jẹ́ mi wí ọdún mẹ́tàlá tà nẹ́bì èsè sallallahu alaihi wasallam tọrọ mọ̀ pé òun ní ọba nǹkan jẹ́ torí náà bọ́bá jájòjì sí ọmọ látòní lọ́ọ́jà ìtò somọ́ sọ́ọ̀pù lọ́jà yìí tó so mẹ́lẹ́ fọkàn rẹ sọ́dọ̀ ọlọ́run èyí tó so mọ́mọ́ ọlọ́mọ ọlọ́run gbé kó lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ lọ́run wá wò sàrùn níbi ọ̀nà ọlọ́ǹpẹ lọ́nà àláàyè kọ́dà àwọn àlùfáà ní kìí ṣe pé awé nǹkan ajó nǹkan bí oògùn nìkan o kọ́dà àwọn onímọ̀ wí àlùkùránì àwọn àlùfáà láti jọ ohun tí wọ́n wí àwa ṣẹ̀ṣẹ̀ ń rí lónìí ni wọ́n ní lódodo bẹ́ẹ̀ bá ipá àlùkùránì lèyẹn wé àwọn àfáà kan ní kò ṣe nǹkan kan àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà ló ṣe mẹ́wàá wọ́n ní kí ló dé tẹ́ ṣe wọ́n ní nítorí pé yóò lè bẹ̀rẹ̀ yọ padà débi nǹkan mi ó ti débẹ̀ lónìí àbí ò débẹ̀ gbogbo àwọn tí wọ́n fi hàn tú bẹ̀rẹ̀ tí wọ́n ha yà Kùránì ẹbí wọn kí ni wọ́n hàn lónìí gbogbo àwọn tí ń wé tíra tó ṣe pé níjọ́ wọn àwọn bàbá àtàná wọn ò wé ju àyà Kùránì lọ bọ́lọ̀wọ̀ fẹ́ wọn ó wé náà tí wọn ó gbọ̀n lójú èwo làwọn tò ní ń wé ẹbí wọn wọn ń pọ̀fọ̀ wọn ń sóògùn lónìí ló kọjá làdí àwọn àlùfáà ti kì wá ń lọ rẹ̀ láì mẹyọ ọgọ́rùn ọdún òun ní bá àwọn ẹni Ọlọ́run yé ń gbà míì nígbà táwọn kan ti takú láti bí àìmọye ọgọ́rùn gbé kùránì wí ànábì òwe wọn lé rí ni pé àwọn ànábì ti wé kùránì wọn náà wé gbé bọ́rọ̀ fi kún tíra bá ń ka tíra wọn yóò padà lídìí ẹni tí ń gbé tíra kùránì lọ wé nǹkan míì ó ti ṣẹlẹ̀ lónìí àgbé ìṣẹlẹ̀ ọ̀fọ̀ oògùn pọ́nbélé lẹ́lòmíì fi ń já àfa lónìí inna lillahi wa inna ilayhi raji'un obìnrin tó bá fẹ́ràn orí ààrẹ kó tètè padà gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ànábì lọ́nà ẹ̀bọ ni o gbogbo ẹni tí ń bá ń sọ nǹkan tí ń gbé nǹkan ànábì ní ṣe kùn ọlọ́kọ́ mọ́sàásó ni àtẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀rí nu àwọn ọ̀nà òróǹro tí ìbáṣẹ́ jẹ́ tó lè mọ́mọ́. ànábi man ata kahinan aw arrafa gbogbo ẹni ọba lọ bá yàn gé bá ń yẹ ọlá mi wò bó ní òrí bá ń yẹsẹ wò ṣé ká lọ àbí àmọ́ lọ ṣé ká fẹ́ra wa àbí àmọ́ fẹ́ra wa iṣẹ́ yìí àbí kò ní dáa kọ́dà ẹlòmíì fẹ́ lè yẹ̀ wò pé oúnjẹ gan gbé fún mi yìí kí n jẹ́ àbí má jẹ́ ǹbí ọwọ́ ẹlòmíì lẹ́wùdé ànábi ní gbogbo ẹni tí ń lọ bá ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ pé bá ń yẹ̀ wò bó ní òrì ànábi ní bí ọba bìlíìfù rẹ̀ tọ́kàn lọ tẹ̀sí ẹlòmíì òní mọ̀ mọ̀ bóyá rọ àdóòtọ́ ní npa ni ànábi ní sọ lọ lásán sọ lọ bí lam tuqbal minhu salatun salatuhu arba'ina yawma ànábì lọ́lọ́wọ̀n ní gbàrún rẹ fógójì ọjọ́ kò sì gbọ́dọ̀ má kì ẹ̀wò ẹ̀wò bẹ́yìn ojú máa kó bá rẹ̀ à ọlọ́mọdé yẹn ọ̀daràn yóò tún wá sí ẹlòmíì yóò tún kú láàrin forty days lọ́lọ́ bọ́lọ́ bẹ́ẹ̀ gbígbé wọn gbàrún rẹ̀ lòún lọ́ bọ́lọ́ ànábì lẹ́ni ọlọ́ bíyàn ọlọ́ bí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ bá ń yẹ̀ wò nú omi bá ń yẹ̀ nú yẹ̀pẹ̀ bá ń fi tẹ̀sùn bá yẹ̀ ànábì ní gbogbo ẹni tí ń bá ń bá ọlọ́run dù ọlọ́run ní kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah kul ànábì ọlọ́run pa ànábì láti ànábì olúwa ní sọ fún gbogbo àwọn tó gbọ́ tó tẹ̀lé ọ kul ẹnìkan ọmọ ní ọ̀sẹ̀ lẹ̀ lọ́la o ẹnìkan ọmọ kọ̀kọ̀ ní gbogbo ẹni tí ń bẹ ń sẹ́mẹ̀ man fi samawati wa man fil ardi illa Allah àtẹ̀mí ọlọ́run òun ló jẹ́ kọ́lọ́hún ọ̀gbà inú ọ̀nà téèyàn máa fi bọ́lọ́hún kẹgbẹ́ òun ni pé èmi máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la kódà o ó burú fẹ́ni tí ń wò fún yàn ó burú fún ọ̀tọ̀ ńlọ wò ó ànábì níbi yẹn bá lọ béèrè lásán tó lọ yẹ wo ogójì ọjọ́ ọlọ́run ní gbàrún rẹ ò gbọ́dọ̀ mọ́kì nínú àdìsí mi ànábì ní bọ́bá tiẹ̀ wá bìlíìfù ẹ̀ ẹlòmíràn máa wá sọ pé a bàbá àwọn ewu nǹkan kọ́ mọ́ rí bẹ́ẹ̀ òwí òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni anabi ni wọ́n tọ́ bá bá tiẹ̀ dé bẹ́ẹ̀ faqad kafara bima unzila ala muhammad o ti kọ́ńté mi anabi gbé wa òbí kékeré ọlọ́sọ wa ń bẹ̀ torí náà ẹ̀ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí mo ní ẹlòmíràn máa fi àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ tí ń bọ ògún bọ òòṣà nìkan kọ́ lọ́wọ́n ọ̀fẹ́ o gbogbo ọ̀nà tí yẹn bá kí ló jẹ́ kí ló jẹ́ káwọn tí ń bọ ògún bọ̀ sọ ó di ẹni ìbínú lọ́dọ̀ ọlọ́run nítorí yẹn wọ́n fún ọ lọ wọ́n fún ogun wọ́n fún òòsà náà ni gbogbo jíwọ náà tọ ọmọ kọlọ ńlọ yẹ kó ní yìí jíwọ náà ń bu mọlọ ńlọwọ ni ìwọ náà ń ṣẹbọ nínú àwọn ọ̀nà tá a nẹ́bi ti tèmi rẹ̀ ń lọ pé òróǹro ni o ó lè ba gbogbo ẹran jẹ́ o asíhìrù oògùn ṣíṣe inú oògùn tí ò burú nínú ìsìláàmù òun lòògùn a mọ̀mọ́ oògùn bà mọ̀mọ́ oògùn jẹ̀dí a àmọ́ oògùn iná run bẹ́ẹ̀ bá mú ewé báyìí bẹ́ẹ̀ bá pàápọ̀ mọ́ egbò báyìí gbogbo èyí wọn halali ni èyí wọn èsè wọ àmọ́ ewé egbò tó bá ti débi pé sẹ ń wá sẹni sẹ fẹ́ tà ni kò sí gidi mọ pé èèyàn ta kò sí egbò gidi tó lọ ń ṣe pé òun yóò máa fún yàn ní nǹkan mi ò wọ ni òun la nẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi ni ní gbogbo ẹni tí ń bá ń ṣe oògùn tí ń fi ń ṣe nǹkan kan yẹsẹ̀ ayé ló fi ṣàyàtì ọláwọn ṣètọ́ nìkan ti ń lò. àwọn wọ̀nyí sì ní wọn ò ní lo ṣètọ́ ní àlìjànú kan àfikọ́jẹ́ ní títí ẹ ti bàjẹ́ ní àlìjànú àlìjànú mọ̀mìnì ò ní gbẹ lòun síbi tí ọlọ́run ọ̀fẹ́ ibi ọwọ́ aburú sí ni pé ẹ máa wá wò ó àwọn ọ̀wá ní gbà àlìjànú tó ti mọ̀ pé náà lòun lọ ìwọ wàá máa pè é yóò máa dán lóhùn ìwọ wàá la àlùjánnà nẹ́bà òun ní ọ̀bọ̀ wá ọ̀nà ná kó tó kò láyé yes gbogbo eléyìí lọ́wọ́ alákọọ́lẹ̀ làwọn àfáà ti ṣàlàyé rẹ̀ àwọn àlùfáà ní lẹ́ẹ̀fì gbọ́n gbọ́rọ̀ ráhùn ráhùn pé a àfa ńláńlá ni wọ́n rìn kan kírun jàmáà yìí níta àlùjánu rẹ̀ ní ọmọ ẹsẹ̀ nu káwọn òfin pàdé lọ́hùn níjà ànámọ́ wọ́n sọ fẹ́ lómìn pé ṣé ọ̀fẹ́ ká máa dán lóhùn ọ̀gbọ́dọ̀ sàlùwàlá wọ bá fẹ́ kírun àwọn ò tún kà á kún pé wọ́n ya wòlíì kíkọ́ra àwọn sàlùwàlá wọn bá fẹ́ kírun. wọ́n bá tẹ̀lé mi débi pé má kírun mọ́ àmọ́ wọ́n máa wọ́n máa yọ máa pè wọ́n wọ́n máa dáhùn gbogbo ńtọ́ bá ní wọn ó ṣe. àmọ́ wò lè wá lu àwọn láyé kọ́ wá di lọ́hùn wá kìámọ̀ káwọn máa lọ náà kí wọ́n lọ àlùjánnà àwọn jọ pàdé lọ́hùn. gbogbo ilé ẹja fura o bọ́lọ̀ bá dẹ lòmíì tí ń pe ká tí ń pe àwo tí ń dá lóhùn ọ̀nà parun ni o ọ̀nà parun ni gbogbo oògùn tó bá ti tayọ experience ọmọ èèyàn pé e, e, ewé báyìí egbò báyìí ọlọ́run máa ní kó kí ọ̀nkà báyìí èyí ò ní ká ní ojú o bẹ́ẹ̀ ni ojú mẹ́ o. gbogbo yìí tó bá ti di pé ẹ wàá pe kínní kan lẹ́nu sí i ẹ wàá lọ oríta kí lọ́ọ́ kan igi àti egbò pẹ̀lú oríta mẹ́ta nǹkan mi ń bọ̀ nù funfun ẹ lọ́ọ́ tọ́ epo pupa sí nǹkan mi ń bọ̀ nù gbogbo eléyìí tí mùsùlùmí ó jìnnà sí o àwọn òróǹro ti bàtẹ́ jẹ́ ọlọ́nkọ́ má bàa wá jẹ́jẹ́ láyé kọjá rí àlùkìyàmà nírọ̀rùn àtàyẹ̀wò àtọ̀run wa má sàjọ́ dà allahumma nasọ̀rọ̀ وقل اللهم من فضل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في جميع بقاع الأرض اللهم انصرهم نصرا عزيزا اللهم انصرهم على من عاداهم اللهم انصرهم على من عاداهم اللهم انصرهم على من عاداهم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه Thank you. الحمد لله رب العالمين أعوذ بالله الحمد لله الله السلام عليكم ورحمة الله السلام